òtútù omi tọrọ òun lè mí ṣe mo dé wẹrẹwẹrẹ fẹ́ jalẹ̀ mo pé mo dé wàràwàrà fẹ́ jo òwúrọ̀ ọmọ tán ọ̀rọ̀ kùtù sọlá kò rú kò lè ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ará ilé gbogbo yín pátápátá ni mo kí báwo ló ṣe ń lọ lápá ọ̀dọ̀ títí yín ṣé gbogbo ẹ̀ ń lọ létòlétò ṣé ó ń lọ ní mẹ̀lọmẹ̀lọ àtúntò hmm. dé o lórí ètò yín ètò tèmi ètò tí gbogbo wa pátápátá ètò alálùbáríkà yẹn náà ni níbi tá a ti máa ń jẹ gbádùn níbi tá a ti máa ń ṣe fàájì ètò akíyín ni o akíyín lètò ètò lákíyín lórí Orísun tẹlifíṣàn original number one ẹ e mo fi tayọ̀tayọ̀ mo fi tọ́látọ́lá mo fi tìfẹ́tìfẹ́ tíyìtíyì àti ọ̀yàyà bẹ́ẹ̀ ni mo fi ẹ̀ tẹ̀ríntẹ̀rín <laughs> mo fi ń kí gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi lọ́lá ọba aláwùrábí ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di lọ́lá Elédùmarè ọba ẹ lórí ètò lónìí gbogbo ẹ̀yin aráalé hmm, nǹkan tí mo gbé wá fún yín ó ṣe kí ni ó ṣe kùtù ó ń sọ kùtù wọ̀wọ̀wọ̀ ni àmọ́ mi tí ì ní já tán fún yín ẹ mọ̀ pé lórí ètò yìí lérè takiyín ẹ máa ní àǹfààní láti máa ṣe kí ni láti kí gbogbo àwọn olólùfẹ́ yín gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ yín àwọn ọ̀rẹ́ yín ọmọ ìyá yín anybody tẹ́ ẹ bá fẹ́ kí torí pé mo mọ̀ pé iṣẹ́ gbomi mu lákòókò yìí ẹ lè ráyè kí wọn ó lè ṣe máa tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi báyìí tẹ́mi máa ṣe kí ni tẹ́mi máa bá yín ṣe kí ni máa bá yín kí wọn máa máa kí yín máa máa kí wọn fún yín àwọn orin tẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ sí yẹn ẹ jẹ́ kí n mọ̀ wọ́n èmi máa play ẹ̀ kájọ ṣe fàájì kí gbogbo wa máa gbádùn kí làwa fúnra wa fúnta àbájọ máa gbádùn lórí ètò yìí ni <laughs> ẹ̀yin tí ń wò lápá àbẹ̀yẹn pé ta ni <laughs> bèbí ọ̀pẹ́lẹ́ngẹ̀ yìí tó ń sọ̀rọ̀ ẹ má wọ́ọ̀rì èmi máa sọ bí mo ṣe jẹ́ fún yín ẹ akínyín lè tò pẹ̀lú èmi ọmọ yín fèyí fún mi kí adé ọ̀pọ̀ ènìyàn mọ̀ mí sí omi dán ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọmọ wọn nílùú Àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ amúdàsílẹ̀ mógún ẹnu pani àkín fogun ẹnu pààyàn mọ́ báyìí wọ́n ti dá àti fi ń tún ní ṣe ọmọ olúgbọ́n yẹn lákòdínkò lè wọ́n ní tó bá ti dín báyìí á máa rà sí ni tó bá ti lé a máa pàjẹ́ ọmọ tàn ọ̀rọ̀ kùtù ìṣọlá koríko lèmi ṣe ọ̀pẹ́ lẹ́ńgẹ́ special ó ní pé ṣé kí n máa ṣe kinní yẹn fún yín lápá àbẹ̀yẹn mi máa ṣe fún yín lórí ètò yìí bẹ́ẹ̀ ni gbogbo ọlá yẹn òun lèmi kó wá fún yín lórí ètò lónìí bá ṣe jọ máa máa gbádùn ara wa ó ní yá ṣe ká dán wá gbádùn ara wa <laughs> ẹ wo ẹ̀yin ara ilé hmm. lórí ètò akínyìn àǹfààní máa wà fún yín láti máa gbọ́ health tips relationship tips lifestyle tips ẹ̀yin tí wò ó pé kí ni trendy gist lórí ètò yìí náà ni ẹ tó bá wá ní àwọn ìròyìn àwọn ìròyìn tó ti wà tó ń ṣe kí ni tó ń gbóná fẹlifẹli àǹfààní wà fún yín láti gbọ́ lórí ètò yìí èmi máa fún yín tán ni ẹ̀tẹ̀ nídàá àti ṣe kí ni láti wàhálà ara yín mo máa fún yín tán lórí ètò yìí ṣẹlẹ̀ ní ara lé hmm, mo gbé àlejò àlejò pàtàkì àlejò pàtàkì ni mo gbé wá fún yín lórí ètò lónìí hmm, ẹ má ẹ má jẹ́ kí blood yín ọ̀tì ju èmi máa já yín sí tán fọ̀ mi tí ní já yín sí báyìí ṣé yá àlejò tí mo gbé wá olùdarí eré ni wọ́n òṣèré tún ni wọ́n pẹ̀lú gbajúmọ̀ òṣèré tó mọ iṣẹ́ níṣẹ́ ọ̀dọ́mọkùnrin tó ṣe kíni tó ti kékeré tó ti ń ka dọ́là ẹ wo mo ò tí ní já yín sí tán àmọ́ tá a bá ti lọ báyìí tá a bá ti padà wá torí inú mi ń dùn ayọ̀ mi ń kún ó dẹ̀ ti ń ṣe mí pé kí n máa ṣe kíni kí n máa gbé bọ́dì kí n máa gbẹ́sẹ̀ kí n máa fẹsẹ̀ rajó bẹ́ẹ̀ ni màá sáré dókè lọ́hùn sí tí n bá ti lọ tí n bá ti dé èmi máa jẹ́ kẹ́ ẹ mọ àlejò mi bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ gbọ́ loving you by Zinoliski torí ìfẹ́ tó pọ̀ ni mo kó wá sórí ètò lónìí ẹ̀yin tèmi nílé mo kí yín káàbọ̀ padà sí orí ètò bẹ́ẹ̀ ni a kí yín ní ohun gangan lètò tó ń lọ lọ́wọ́ ẹ mọ̀ pé ká tó lọ fẹsẹ̀ rajó lẹ́ǹkan yẹn mo sọ fún yín pé àlejò tí mo gbé wá sórí ètò lónìí òdú hmm, ni wọ́n wọn kì í ṣe àìmọ̀fólókò púpọ̀ nínú yín bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ nínú yín ló mọ̀ wọ́n dáadáa. Hmm, àlejò mi lè ní ẹwọ arẹwà ọkùnrin ní sẹ́bá ń gbọ́ pé kí ọmọkùnrin kó dára tán ah, ah, ọmọbìnrin sí gbogbo ọmọkùnrin sí gbogbo àwọn obìnrin rí báyìí tó ń sọ pé ó yá mi ọṣẹ tèmi ní kí o gbà azimi adùn máa tán ṣe kí ni tán set síbẹ̀ ẹ yára lé ẹ má jẹ́ kí n fi suspense pa yín hmm, ẹ mọ̀ wọ́n dáadáa ní délédélé bẹ́ẹ̀ ni Túndé Adéjùwọ̀n ńlórúkọ wọn tí gbogbo yín mọ̀ sí ATM ẹ̀gbọ́n mi ìbá <laughs> mi ká ara lé ẹ̀yin ará lé mo kí yín o ṣé dáadáa la bá yín o ṣàlàáfíà la wà. ẹ ẹ jẹ́ ká mọ̀ yín sí tí bá sọ pé Túndé Adéjùwọ̀n ta ni Túndé Adéjùwọ̀n jẹ́ gangan. Túndé Adéjùwọ̀n jẹ́ ọ̀dọ́mọkùnrin tí ó nífẹ̀ẹ́ sí entertainment hmm. a dẹ̀ ti ń bá a bọ̀ ó ti ṣe díẹ̀ sọ Yorùbá ní ọjọ́ tí ọmọ bá bẹ̀rẹ̀ sí ní ra kọ́ ló máa ń rìn bẹ́ẹ̀ni so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ tá a bá bujú wẹ̀yìn tá a òbí tá ti ń bọ̀ tá a òbí tá a dé àfọpẹ́ fọ́lọ́run aṣáàdúpẹ́ fọ́lọ́run. ọpẹ́ ni fẹ́lẹ́dùà <laughs> ọpẹ́ ni fọ́lọ́run. mo gbọ́ atm orúkọ yín atm yìí kí ni nǹkan tó bí orúkọ yín tó ṣe pé atm ó pọ̀ lápò gidi ni àbí kí. ṣé wàá rí <laughs> atm tèmi kò ń ṣe ìtàn fi ń gbowó lẹ́nu ẹ̀wọ̀n. ẹ̀ẹ́ ah, torí mi ti mọ̀ pé. orúkọ production mi ni atm tó dúró fún adéjùwọ̀n túndé movies. Hmm, adéjùwọ̀n túndé movies ò atm ah, èmi ti lọ́rọ̀ pé lè ta fi ń gbowó ni mo ti ronú pé máa bíìlì yín tẹ́ bá ti kúrò nínú ìgbà yẹn. ara olóòtúra. ó da ó da ìyẹn náà da àwọn gẹ́gẹ́ mọ̀ pé olùdarí eré ni ẹ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ olùdarí eré ṣé àwọn ìgbà kọ̀ọ̀kan wà tẹ́ pé ẹ tún máa ń kópa nínú eré àbí olù eré ẹ kàn máa ń darí eré nìkan ni ẹ kì í kópa nínú eré. Ah, olóòtú mo máa ń kópa nínú eré mo ní gbogbo tèmi kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ náà àhà máa ń kópa ní àhà àti ló wà ní ẹ̀jẹ̀ wa nígbà tó yá mo rí i pé ah, mo ní ẹ̀bùn ká máa kọ́ ẹ tún máa ń kọ eré náà. lọ́pọ̀lọpọ̀ ah, ah, kódà <laughs> mo ti kọ lóríṣiríṣiríṣi kódà mi lè ka fíìmù tí mo ti kọ tó jẹ́ mi ni mo kọ. ẹ̀ẹ́ ṣe lè dárúkọ díẹ̀ nínú àwọn fíìmù tẹ́ ti kọ àwọn eré tẹ́ ti kọ tí wọ́n dẹ̀ ti yà wọ́n ti gbé jáde. alágbàwé ayé tẹ bá wo sinimá alágbàwé ayé èmi ni mo kọ tẹ bá wo ìmùlẹ̀ ajé èmi ni mo kọ tẹ bá wo òru méje èmi ni mo kọ ó pọ̀ lóríṣiríṣi mélòó la fẹ́ kà ó pọ̀ lóríṣiríṣi. ẹ kú iṣẹ́ sà èmi kí yín o wọn ní ká wọlé fàgbà <laughs> ẹ kú iṣẹ́ ẹ tábàwá ní ká máa sọ báyìí kí ni àwọn ìdojúkọ tẹ máa tẹ ti rí látìgbà tẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ kí làwọn ìdojúkọ yín nídìí iṣẹ́ àti pé báwo gan ni ẹ ṣe borí àwọn ìdojúkọ yẹn. olóòtú bí iṣẹ́ bá ṣe wá ní ìdojúkọ máa ń tẹ̀lé oríṣiríṣi iṣẹ́ ló wà tó dẹ̀ ní ìdojúkọ tí wọn. most of the time náà gbogbo ìgbà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọ̀rọ̀ fíìmù tá a máa ń ṣe eh, ìdojúkọ owó hmm, hmm, ṣe mọ̀ pé ẹ lè gbé ẹ lè story nísìnyí kó jẹ́ pé lọ́kàn yín yẹ wò pé ah ten million mo fẹ́ fi yàṣẹ́ yìí bọ́n gbà tẹ́ ní ten million ó lè padà jẹ́ pé okay ah ìwọ̀nba two million ní orí ẹ̀dá gbogbo tẹ̀ ti gbé sórí ten million yẹn ẹ̀ gbé padà sórí hmm. two million so àwọn ìdojúkọ tó tún máa ń wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyẹn so bí àárín yẹn ṣe rí nìyẹn. kí wá ni àwọn àfojúsùn yín nídìí iṣẹ́ yìí kí ni láti bàtà ti bẹ̀rẹ̀ débi tẹ́ ẹ dé gan báyìí kí ni àwọn nǹkan gangan gangan tẹ́ ń wò pé òkè o bóyá ní bíi ọdún márùn-ún sísìn ó wù mí kí n ti ṣe lè ó wù mí kí n ti ṣe tán níbi ọdún márùn síbi tá a wà yìí ah, mo fẹ́ kí orúkọ mi kó jẹ́ kan gbòógì nínú àwọn àfẹ́mẹ̀ka tó máa máa pè lọ́tún lọ́sì lọ́tún lọ́sì lọ́tún. ìyàwó yín ṣàmì àmín àmín ẹ bẹ́ẹ̀ dẹ̀ ṣe wá fẹ́ yẹn gan-an lọ́ba elédùà ó máa jẹ́ kó ṣeé ṣe fún yín. àmì olóòtú ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé kan ní sá. ẹ ní ìtẹ̀síwájú yín ní ìdí iṣẹ́ ẹ ṣé ẹ lè sọ àwọn tí ẹ ti bá ṣiṣẹ́ papọ̀ rí ní ìdí iṣẹ́ eré olùdarí eré tẹ̀ ń ṣe yìí fẹ́ ṣe ń darí eré àwọn wo lẹ ti bá ṣiṣẹ́ àwọn olùdarí eré ìbò lẹ ti lẹ ti bá ṣiṣẹ́ papọ̀ rẹ̀. ẹ̀ṣọ́ olóòtú ti bá ní kí a mú láti ibi tí mo ti bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn torí iṣẹ́ tá à ń ṣe o kàn lè dédé sáré wá kò ló fẹ́ bẹ́ gíjà gbogbo wa la ní ibi tá a ti ṣàn wá o dẹ̀ lọ gà mm-hmm. láti gba abẹ́ ìwọlé gẹ́gẹ́ bí ìlànà iṣẹ́ yẹn ṣe rí nígbà yẹn lọ́hùn tọ́pẹ́ ẹgbẹ̀jì point one lọ́gá mi ọ̀dọ̀ wọn mo ti kọ́ iṣẹ́ gbà tó dẹ̀ yàtọ̀ lọ́ọ̀ ní ká kúrò lọ́ndẹ̀ àwọn kúrò àgbàbí ti wá lọ abẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ sí ní kọ́ ìgbà tó yá abẹ̀rẹ̀ sí ní heart ìgbà tó yá abẹ̀rẹ̀ sí ní darí eré so tá a bá ní pé àwọn ohun mo ti bá ṣiṣẹ́ lóríṣiríṣi ah mélòó la fẹ́ kà hmm, ọ̀pọ̀ gan-an. ọ̀pọ̀ ọ̀pọ̀ mo ti bá ọ̀pọ̀lọpọ̀ actors and actresses ti ṣiṣẹ́ lóríṣiríṣi mo dẹ̀ ti direct ọ̀pọ̀lọpọ̀ náà láti jọ wà lórí set mo ti direct uh, the likes of ìgbà eh, àtàwọn àfíìs ọwọ́ ti ṣiṣẹ́ èmi àti midé ìyàwó àfíìs ti ṣiṣẹ́ èmi àti eh, madam sajẹ mm-hmm. Jùmọ̀kẹ́ George Òkèlè gbogbo wọn lóríṣiríṣi bẹ́ẹ̀ gbogbo wọn láti jọ wà lórí set tàbí jọ ṣiṣẹ́ papọ̀ so bí àárín yẹn ṣe bí nìyẹn olóòtú. ẹ ẹ ṣe gan ni sà ẹ tí n bá wá béèrè lọ́wọ́ yín báyìí pé ẹ ká ní ẹ ṣe iṣẹ́ olùdarí eré tẹ̀ ń ṣe yìí iṣẹ́ mìíràn wò lẹ bá tún máa ṣe hmm. pé ó dá o tí kò bá sí iṣẹ́ kẹdarí eré níbi bẹ̀ bóyá ọ̀nà yẹn ò jọra wọn iṣẹ́ wo lẹ bá máa ṣe. ẹ ṣeun lóòtú ká ní mi padà dojúkọ entertainment generally pé kí ni ah èmi láìpẹ́ mo nífẹ̀ẹ́ sí kí n máa máa tún nǹkan ṣe nínú ilé bóyá eh, iná sáré ṣe kinní kan àbí iná àwọn electronics ó sáré ṣe kinní kan mi máa nífẹ̀ẹ́ kí n kọ́kọ́ ṣe láyé ara mi náà tí mo dẹ̀ máa rí eh. ọ̀pọ̀lọpọ̀ tún ṣe. so èyí tó jẹ́ wípé ẹnjìníà ẹ mọ iṣẹ́ ẹnjìníàrìn ẹ mọ̀ ń ṣe. mo mọ̀. Ah, ah, ṣé ẹ kọ́ ni àbí nǹkan tẹ̀ kà nílé ẹ̀kọ́ ni. Eh, tá a bá ní ká lọ ní nǹkan tí mo kà nílé ẹ̀kọ́. bẹ́ẹ̀ni agricultural technology ah. ni mo lọ kà. Ah, ó jìnnà síra wọn ó jìnnà síra wọn. so technology be. O lè mi fi ń tún nǹkan ṣe nílé ìgbà mm-hmm. agriculture ẹ̀kọ́ lọ́n ṣàánú fún wa ní ah. <laughs> kò sí àǹfààní láti. bẹ́ẹ̀ ni ká fi sẹ́nu ká dákẹ́ ọ̀rọ̀ lúwa mm, gbogbo wa pátápátá ló ẹ sọ wípé iṣẹ́ agricultural technology òun lẹ lọ kà nílé ẹ̀kọ́ ẹ báwo wá ni agricultural technologist <laughs> bó ṣe wá di ẹni tí ń darí eré tó ń ṣe eré orí ìtàgé. Ah, ah, ibi tí orí bá dání sí hmm, orí ló mọ̀ ó ti yẹ yín sìn ìwé tá lọ kàn náà ṣe mọ̀ pé kọ́lọ̀ ń ṣàánú ẹ̀dá ni kò ń ṣe gbogbo ohun tí nígbà míì kò ń ṣe gbogbo ohun tí ẹ̀dá lọ kà nílé ìwé ló fi ṣiṣẹ́ ṣe rí entertainment acting direct kìíní yìí wà nínú nǹkan tó ń wà bíi talent lèmi ṣe rí. Hmm, nǹkan tẹ dídì nífẹ̀ẹ́ sí tí mo nífẹ̀ẹ́ sí. ẹ ẹ má bínú ẹ sọ pé nǹkan tẹ nífẹ̀ẹ́ sí ni ẹ kí ló wá ṣẹlẹ̀ tó yẹ pé ẹ kúkú wá lọ ka tíátà àti ní school tẹ fi lọ fún agricultural technology. ṣe rí nígbà tí mo fẹ́ lọ sílé ìwé mi ì tí kọ́kọ́ rí i pé iṣẹ́ tíátà yẹn ni máa padà dorí kọ mo ti bẹ̀rẹ̀ sí ní study agricultural technology lọ kí n ṣètò àwọn pé ah this talent mi yìí ṣé mo kàn dẹ̀ fẹ́ fọwọ́ rọ bẹ́ẹ̀ yẹn ni then ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá ti ń wo tv tí mo ń rí bọ́n yẹn ṣá ah, àwọn tó ń ṣe yìí wọn ò ṣe wọn ò lè ṣe jù mí lọ hmm, so kí ni ẹ <laughs> eh, máa ń gbé mi lọ́kàn máa ń gbé mi lọ́kàn ọ̀sán kan orúkọ even when i was school bó ṣe wà ní school i could remember eh, twenty fourteen mo kàn pé hmm, jẹ́ kí n Ondo ni mo wà ń gbà yẹn lákùrẹ́ mo ti lọ school gbà yẹn mo ṣe gbéra tí mo wá sèkó nìyẹn ibẹ̀ ni mo ti wá bá ọ̀gá mi so adẹ̀jọ sọ mi báyìí báyìí máa ok mo wá padà lọ parí gbàgbá parí ẹ̀kọ́ mo wá padà sèkó. Ah, ah. léyìí tó túmọ̀ sí pé ìgbà tẹ́ wà nílé ẹ̀kọ́ gangan ìgbà yẹn lẹ ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni ẹ̀yin aráalé mo lérò pé ẹ̀ ń gbádùn àlejò mi àmú tẹ mọ̀ pé ẹ̀ ń gbádùn wọn àmọ́ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré dúkè lọ ká lọ fẹsẹ̀ rajó torí mo mọ̀ pé ó ti wà lára àlejò mi gan láti fẹsẹ̀ rajó àbí ṣé mo parọ́ ni <laughs> bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká sáré dúkè lọ ká lọ gbọ́ Gunfa by Zinoliski bẹ́ẹ̀ ni ká lọ gbé gbé gbé gbé the à ń bọ̀ àwòtí ìdè ẹ̀yin ará lé bẹ́ẹ̀ ni mo kí yín káàbọ̀ padà sórí ètò mo lérò pé gbogbo yín pátápátá lẹ ṣe kí ni lẹ gbádùn ara yín pẹ̀lú gunfire by Zinolisky tí mo fún yín jẹ torí ní stúdíò bí bàṣẹ lápò ń gbẹ̀sẹ̀ lọ ni àlejò mi kò kẹ̀rẹ̀ ẹ wò ó wọ́n dájọ́ bolẹ̀ níṣẹ́ náà rọ́ bí òkòtó ṣé mo parọ́ sá <laughs> bẹ́ẹ̀ hmm, fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi Túndé Adéjùwọ̀n tí gbogbo ènìyàn mọ̀ sí ATM bẹ́ẹ̀ ni àwọn ni àlejò mi lórí ètò lónìí olùdarí eré ni wọ́n òṣèré ni wọ́n pẹ̀lú wọ́n dẹ̀ ti jẹ́ kí a mọ̀ wọ́n ti dáhùn àwọn ìbéèrè lónírúurú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn ìdojúkọ wọn ọ̀nà tí wọ́n gbà láti borí àwọn ìdojúkọ wọn hmm, ẹ̀yin aráalé ó ń dùn ẹ fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ darapọ̀ mọ́ àmúlérò pé fún èyí tó kù lórí ètò ẹ máa rí ohun kan tàbí méjì dìmú ẹ àlejò mi ẹ sọ kankan lẹ́ǹkan ká tó lọ gbẹ́sẹ̀ hmm. ẹ sọ pé agricultural technology òun lẹ study ní school ẹ ẹ tún wá sọ síwájú pé ìgbà tẹ wà ń school gan ìgbà ẹ lẹ ń wo ẹ̀rọ amóhùnmáwòrán tẹ ti ń ráwọn èèyàn tó ń ṣeré pé àà ah, ah, àwọn tó ń ṣeré yìí wọ́n wá lórí méjì kẹ nǹkan tí mo lè ṣe ni ṣé ìgbà yẹn gangan gan lẹ mú iṣẹ́ ìlókùnkúndùn àbí ó kàn wùn yín nígbà yẹn ni tẹ ẹ rí lè fara sí. ẹ ṣeun olóòtú Eh, láti ìgbà tí mo wà ní secondary school ní kíní yẹn ti wà nú ẹ̀jẹ̀ mi tí nǹkan máa wà nú ẹ̀jẹ̀ mi bíi talent. bẹ́ẹ̀ni nǹkan tán bí yín mọ. mọ àgbà ni màá ti ń ṣe tá máa ń ṣe tá máa ń ṣe tá máa ń ṣe ṣùgbọ́n Oǹdó la wà kò sí àǹfààní fún wa láti rí gbogbo àwọn tá máa ń wò nínú eh, tẹlifíṣàn tá máa ń wò Èkó àbí Ìbàdàn ni gbogbo wọn máa ń wà. gbogbo wọn wà. ìdẹ̀sánfààní bàtà dẹ̀ gbòkè àtẹ̀síwájú agricultural technology bẹ̀rẹ̀ sí ní kàwé lọ nígbà táwọn á ń wò á kíní yẹn tún ah, ọ̀pọ̀ ìgbà tí bá ti ń wo fíìmù lórí tv ni kíní yẹn máa ń gbé mi lọ́kàn pé ah, tẹ pámọ́ kíní yìí wọ́n fi kíní yìí lẹ́ lọ́dún lọ́nà ọ̀hún ní 2014, thousand and fourteen mo ṣe wá sẹ́kọ̀ọ́ nìyẹn wọ́n á rí ọ̀gá mi kan eh, tọ́pẹ́ ẹgbẹ̀jì point one ìwọ̀n ni mo ti rẹ́gísítà nígbà yẹn náà mo ṣe ń kàwé lọ́wọ́ mi ní láti kan jókòó sí èkó mò ń lọ mò ń bọ̀ mò ń lọ mò ń bọ̀ ìgbà tó dẹ̀ yàtà parí two thousand and nine àbá wá sí èkó àbẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ̀nba tá a lè ṣe àlọ́dọ̀ ọ̀gá mi mò ń lọ mò ń bọ̀ mò ń lọ mò ń bọ̀ títí tí ọlọ́run fi bẹ̀rẹ̀ sí ní gbé wa ibi tí àdé lónìí. Hmm, pẹ̀lú ògo ọlọ́run òkè òkè báyìí lẹ́tẹ̀ máa lọ bẹ́ẹ̀ni iwájú lọ́pàá ibi tí ń rèé sí iwájú lẹ́ máa lọ ní gbogbo ọjọ́ ẹ kí wàá ní àmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ tó wà nílé táwọn náà ń wò pé ah Eh, nǹkan báyìí ni mo nífẹ̀ẹ́ sí nǹkan báyìí ni tálẹ̀ǹtì ni àmọ́ nǹkan gan tí mo tiẹ̀ lọ kà nílé ìwé kò tiẹ̀ jọra wọn iṣẹ́ eré ìtàgé ó wù mí kí ni àmọ̀ràn yín fún wọn bí àwọn náà ṣe lè ṣe tó máa jọra wọn bó ṣe jọra wọn fún yín. olóòtú àmọ̀ràn mi ò pọ̀ púpọ̀ ohun tí mo kàn lè sọ ni pé ohun tó bá ti wù ẹ́ láti ṣe òun ni kò ṣe. Hmm sígbà tó ní ní dojúkọ ó wà lóríṣiríṣi má wàá torí ìdojúkọ lóríṣiríṣi ni mo fẹ́ sá padà ẹ tó bá ti sá padà lójú ogun kò ń kò ń kò ń borí ogun so keep doing what you love to do. wọ́n máa wo ti dojúkọ kọ́ ṣáà máa ṣe kán máa ṣe kán dẹ̀ tẹ̀ra ẹ ṣe gan ni púpọ̀ ẹ mo mọ̀ pé àwọn kan máa ti wà lébàá wọ́n máa wò pé ah kí ni social media báwo la ṣe lè rí yín báwo la ṣe lè àwọn tó bá fẹ́ fọ́lọ̀ yín ní Instagram àwọn tó fẹ́ máa wo gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ní facebook ó yẹ bá mi sọ fún wọn username yín facebook all social media platform. ẹ mi ní ju mẹ́ta yẹn náà lọ so ẹ facebook instagram àti twitter lórí facebook mi ọmọọba adéjùwọ̀n lórí instagram mi adéjùwọ̀n is my name lórí twitter mi amazing crown at amazing crown kò jù lọ ẹ ṣe gan ni ẹ òun náà lẹ ti gbọ́ gbogbo ẹ̀yin ará lè mú lérò pé ẹ gbádùn ètò yìí <laughs> torí gbogbo ẹ̀ pátápátá ló ń dùn mọ́ mi nínú mo tẹ̀mọ̀ pé ó ń dùn mọ́ ẹ̀yin náà nínú torí hàn kéèyàn mọ̀ kéèyàn ti máa rí èèyàn kéèyàn nífẹ̀ẹ́ sí kéèyàn tó wá ní oore ọ̀fẹ́ láti tún mọ̀ ẹnìyẹn láti mọ̀ gbogbo àwọn nǹkan tó ṣókùnkùn síyàn nípa ẹni téèyàn nífẹ̀ẹ́ sí nǹkan tó máa ń dùn mọ́yàn nínú gidi ni ẹ ṣé mọ̀ kórìí ètò AkiiYin lẹ wà ẹ̀gbọ́n mi lórí ètò akínyìn ibẹ̀ la dẹ̀ ti máa láǹfààní gbogbo èèyàn ló mọ̀ láti kí àwọn titi yín nílé àwọn olólùfẹ́ yín lọ́lọ́kọ̀jọ̀kan àti láti gbọ́ orin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí torí ẹ jẹ́ àlejò mi lórí ètò lónìí mo máa fún yín láǹfààní láti kí èèyàn kan ẹ dẹ̀ tún ní àǹfààní láti sọ orin tó wù yín tẹ́ fẹ́ jó sí ẹ máa sọ fún mi èmi máa ṣe kí ni máa fún yín jó ijó <laughs> tẹ̀tẹ̀ jó lẹ́ẹ̀kan yẹn mo fẹ́ kẹ́ ẹ tún jó fún kẹ́ tó lọ lé èèyàn kan tí mo fẹ́ kí ẹ bá mi kíyàwó mi nulẹ o hmm. <laughs> mo wà ní Orísun TV o ibi la o lórí orin tí mo fẹ́ gbọ́ yẹn ẹ bá mi play Buga by Jesse King gbàgbà gbàgbà oh, ilé ayé yìí dùn yùngbà tí mo fẹ́ jó sí mi. <laughs> ó dáa yùngbà yùngbà Buga by Jesse King bẹ́ẹ̀ ni òun ni àlejò mi fẹ́ gbọ́ ẹ̀yin aráalé ẹ jẹ́ ká sáré lọ ṣe kí ni ká lọ fẹsẹ̀ rajó à ń padà bọ̀ ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ káàbọ̀ padà sórí ètò mo lérò pé ẹ gbádùn orin bùgá tí <laughs> àlejò mi èyí tí jésè kìngì kọ tàlejò mi ní pé ká lọ jó sí yẹn àẹ wo ìbàdí ń ro mí ń ro mí ó ti ń ro mí torí mo ti jó jù lórí ètò lónìí kí ló dé èmi kò wá lórí ètò lódìdí o ṣe rí gbogbo ẹ̀ gbọ́ lẹ́nu àlejò mi ọ̀gbẹ́ni Túndé Adéjùwọ̀n tí gbogbo yín mọ̀ sí atm wọ́n sọ pé kì í ṣe atm tán fi ń gbowó ṣá gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìwò yìí hmm, kí n tẹ̀ tó mẹ́nu lọ sí nǹkan tí mo fẹ́ sọ fẹ́yìn ọ̀dọ́ ìwò yìí ẹ jẹ́ kí n sáré lọ òṣèré àwọn èèyàn ti tẹ àtẹ̀jíṣẹ́ tó ní kí n máa bá wọn kí àwọn títí wọn ló ní rúurú ẹ pé nǹkan tètò akínyín tó wà fún nìyẹn ká máa bá yín kí àwọn olólùfẹ́ yín ẹ Sisi Tolú láti ìlú Àkúrẹ́ wọ́n ní kí n máa bá wọn kí ìyáàfin Ọpẹ́yẹmí Akínsùnmi pé ó kú àkìtìyàn wo ṣe ń tọ́jú ẹ̀gbọ́n wọn ẹ̀ wọ́n níyàwó ẹ̀gbọ́n wọn ní pé kí n máa bá àwọn kí dáadáa hmm, ìyáàfin Ọpẹ́yẹmí wọ́n ní kí n kí yín o ṣé dáadáa lẹ́yìn wà lákọ̀ọ́dọ̀ títí yín. ẹ òun ló tún gbé mi lọ ó ní gbé mi débẹ̀ gbé mi débẹ̀ wọ́n ti tún gbé mi lọ o. ọ̀gbẹ́ni Rafiu láti ìlú Ìbàdàn ó ní kí n máa bá wọn kí ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ ọ̀gbẹ́ni Razak ní ìlú Ìlọrin pé kí n dẹ̀ máa fi orin Peace Be Unto You by Àṣàkẹ́ pé kí n máa fi gbáǹdì sóyè yín ṣe àṣàlàgbà lẹ́kùn ẹ̀hẹ́ ó ti yé yín bó ṣe ń lọ ẹ bá wọ́n yẹn máa ní àǹfààní láti gbọ́ orin yẹn ọ̀gbẹ́ni Rafiu wọn ní kí n máa kí ọ̀gbẹ́ni Razak láti ìlú Ìlọrin bẹ́ẹ̀ akínyínkínyín o hmm, òun náà ló tún gbé mi lọ tó ń gbé mi débẹ̀ wọn ní ẹ máa gbé mi lọ ẹwẹ́ <laughs> ìyára lé eré pọ̀ eré pọ̀ èèyàn wà ọ̀gbẹ́ni Máyọ̀wá láti ìlú Èkó níbí báyìí wọ́n ní kí bá wọn kí olólùfẹ́ wọn Títí Ṣaléwá hmm, wọ́n tún kọ́ sí òun sọ pé òríkì lẹ́wà ni hmm, èmi ń blush Títí Ṣaléwá èmi bá yín blush ń bí báyìí o ọ̀gbẹ́ni Máyọ̀wá ló ní kí n kí yín olólùfẹ́ yín yẹn ìfẹ́ ayé yín yẹn wọ́n ní kí n máa kí yín o ṣé ṣáà dáadáa lẹ́yìn wà lápò abẹ́ yẹn mo dẹ̀ wá ń fi àsìkò yìí gbàdúrà wípé iná ìfẹ́ tí ń jó láàrin yín kò ní dòbú ẹ ìfẹ́ yín kò ní ṣá kò dẹ̀ ní kú kò ní lọlẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ èyí tó kẹ́yìn èyí tó kẹ́yìn lórí ètò lónìí tí mo máa fi ṣe ìlọ lórí ètò ẹ̀ẹ̀mí fúnra mi ni mo fẹ́ kí ọ̀gá mi ṣògo rẹ̀ ní kejì ẹ o ìfowó bàbá ìsìn nítorí pé kí ni oṣù yìí ni wọ́n máa ṣe ọjọ́ ìbí wọn ọ̀gá mi mo kíyín kíyín o aṣọ́dúnmọ́dún báyìí ní ṣe àwo aṣọ́dúnmọ́dún aṣọ́rọ̀mọ́rọ̀ ní ṣàwọ̀ aṣọ́rọ̀mọ́rọ̀ wọn lọ́dún òní dé ká má rọmọbì lórí àtẹ pẹ̀lú ògo ọlọ́run ọba ọdọọdún lẹ máa ṣe kẹ́ẹ̀gbọ́ kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀mọ́wọ́ pawó báyìí fèrègì jobi títí di ọjà alẹ́. mo dẹ̀ fẹ́ fi orin yìí kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ́ẹ̀ ni palazzo by àṣàkẹ́ jìbì wọ́n máa gbọ́jà <laughs> ọ̀gá tẹ bá ti ń pòun ẹ gbọ́dọ̀ máa gbẹ́sẹ̀ ni o tẹ bá gbọ́ gbẹ́sẹ̀ lẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n máa jẹ́ gbọ́gbọ́gbọ́ nìyẹn hmm, ẹ̀yin ará lé wọ́n ní àjò olè dùndùndùndùn ká wá gbàgbé ilé ilé tí ń pè mí mo tẹ fẹ́ lọ jẹsẹ̀ mo tán ti rò fún mi yẹn ẹ òní máa ṣe máa fi ṣe ìlọ lórí ètò àmọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé mo máa padà sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bá àwọn ọ̀dọ́ sọ ẹ inú ọ̀rọ̀ tí àlejò mi tí wọ́n sọ yẹn òun gangan ni mo máa tọpin yẹn wípé gbogbo nǹkan tá a bá ń ṣe nǹkan tá a nífẹ̀ẹ́ sí yẹn ẹ jẹ́ ká tẹ̀ra hmm. tó bá ń gbọ́ tíṣan tíṣan fíṣan ṣe ti ṣọ̀bọ̀ ṣé bíi pé no this thing my life depends on it ibi báyìí lẹ́mí mi fẹ́ pin sí nítorí pé kí ni nǹkan tí ó bá ń jọba lọ́kàn èèyàn téèyàn ń ṣiṣẹ́ sí ibẹ̀ lèèyàn ti máa ń rèrè wọ́n ní hard work pays kí ọ̀rọ̀ àwọn olóyìnbó iṣẹ́ takuntakun èèyàn máa ń padà rèrè ẹ̀ ó lè má rí báyìí o àmọ́ tó bá ṣe ń ṣe sí èrè ẹ̀ ó máa máa wá. ẹ̀yin ọ̀dọ́ ìwòyí ẹ má máa ṣèmẹ́lẹ́ ẹ jẹ́ ká tẹpá mọ́ṣẹ́ ká máa ṣiṣẹ́ wa dáadáa ẹ ní báyìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe àtẹ̀ránṣẹ́ pé ní ẹ akínyìn ètò akínyìn tó ń bọ̀ kábà yín kí àwọn ènìyàn ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ yín sí gbogbo social media wa all social media platforms, at Orísun tẹlifíṣàn tó bá dẹ̀ ṣe pé ẹ fẹ́ tẹ̀ sí títí general one tó yẹ pé èmi ọmọ yín náà lẹ fẹ́ tẹ̀ sí lórí Instagram omidan ọ̀rọ̀ Facebook fèyí fún mi kí a dé ẹ ìlọ náà ni mo ń fi eléyìí ṣe ẹ ṣeun púpọ̀ tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò akínyìn títí òní mo nífẹ̀ẹ́ yín púpọ̀ bí mo ṣe sọ ṣáájú orúkọ tèmi ni fèyí fún mi kí a dé tí gbogbo yín wọ̀ sí omi tán ọ̀rọ̀ ọ̀pẹ́lẹ́ngẹ́ yín tó special yẹn ẹ wọ ẹ̀yìn tèmi fẹ́ lọ jẹsẹ̀ mú ó tàbọ̀.